وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أن لأن حديث من صلى الله عليه وسلم النبي قام صحابي جونك قوني أيكم مال ورثته أحب إليه من ماله gbogbo ń bẹ̀ ti jókò ìta ní owó àwọn tí ó jogun rẹ̀ wù jowó tí ẹ lọ àwọn sàábìnà ẹgbẹ̀tẹ̀yàn ọ̀yáwèrè owó tèèyàn náà ni ó wúyàn ànẹ́bìnrin ẹ̀ẹ́ فإن ماله ما قدم ومال ورثته ما أخر gbogbo ìtò ń dé mọ́ létọ́ náà tí wọ́n na lẹ́yìn rẹ̀ wọ́kó ní ànábílẹ̀ ìtọ́ náà ní tí ẹ àmátẹ̀ ìtọ́ náà àtẹ̀ ìtọ́ náà ó dáhùn bèèrè kẹfà ìtàsábàwò ń bọ́lọ́ ti rí sórí àwọn tí ń na lẹ́yìn rẹ̀ ibi táwọn ó àwọn òní wọn ní problemu kéífà ìtàsábà wọ́n ló rú ogbò yìí gbílé yẹ kó ma nẹ́bí adama ní wà sí kí wà lá ayé yìí kò fi mọ̀ níwọ̀n pé ọlọ́run tẹ fáwọn tí ó fẹ́ kìí se haramu àmọ́ kíyàn mọ́ àbírò ìtọ́ ti ẹ̀kọ́mọ̀ nílẹ̀ yóò bá pé haramu àtòwò fi kọ́lọ̀wọ̀ hmm. owó haramu wọ́n yàn o ní ẹ̀bá ń bà dọ́ àgidi owó halali ni kọ́lọ̀wọ̀ mẹ́jọ wọn wa torí kí ní àǹfàní ìgbádùn díẹ̀ tíyàn ó jí agbèrè comparison láàrin ayé àtọ̀run o gbogbo tíyàn bá lè wò gbé láyé bàbá ní àwò ní scale alkiyama kẹ̀pọ́ ọmọ ọjọ́ torí pé olúwa ní fa iná yau man ẹ̀ndà rọ̀bì kàkà alfisana tí ń mata ọdún a single day is an equivalent of a thousand years ẹgbẹ̀rún ọdún mélòó lẹ́yìn afẹ́ gbé láyé kò sí lè gbádùn gbogbo ẹ̀ náà gbèyí tó gbé láyé òun náà ọlọ́mọjá fi tí ọ tán káfí bá tí ò ní tẹ́jẹ́ o àmúlùwá ń kílọ̀ fún wa o وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا ibi tá ti yà lọ bí eléyìí ni pé ńgbà tó lúwa lóhun se ilé ọlọ́run níbi tí káwọn èèyàn ó dé fún gbá ah, alhamdulillah kò sí tí ó se wá kò sí tí ó se dúkìá wá yàn kẹ́nìkan wá dìde kó ipé tó torí ẹ̀ lọ mọ́kà ní pé dúkìá ń dúkìá a kò wálé sí ó ẹsẹ̀ nídìí kí wọ́n sọ pé lórí ibú lélẹ́yìn fún kó tó mọ́ ọlọ́mọ́síwá lórí ibú àbí ẹlòmíì náà allahul musta'an orísìírísìí láàmà gbọ́ nàìjíríà yìí wọ́n dá ń jálà bí pé ń tá lò sí tíọ́ra kìíní yìí òun la sọ ara kàábà ọmọ musulmi ti ń se láàíláha illallah muhammadu rasulullah ọwá ń tàwáfù ó ti rú bléèdì mọ́ aṣọ mi tí ó fi gẹ́nu aṣọ alẹ́ ọlọ́run kí là ń wá tó báyìí nàìjíríà náà ni o ma tọ̀ wá fún yóò sì máa wábi tí ó ti ọlọ́hùnmùsùlùmí ṣe common sense ọ̀yẹ́ kọ́ sọ fún ẹni bẹ́ẹ̀ pé bí wọ́n ti gbé díẹ̀ yìí ẹ́n tí ó tọ̀hún náà gé díẹ̀ tẹ́lẹ̀ iná gé díẹ̀ ẹ̀dàkùn kí ní ó kù lára tọ̀ ìwọ́n wákásí rí ìtì ó bò ọwà tó àsìrí lọ́nà kò lè bò common sense yẹ gan kọ́ sọ fún yẹn gan bá ti ẹ̀dá onídàkúdá àfẹ́ àṣọ kàbà lálò fún gàrí rẹ̀ wọ́n sì mú bléèdì lọ́wọ́ níbi tàwá fún ẹni tí ó sì fi rẹ́ aṣọ ilé ọlọ́run ẹbẹ́ rí táwọn ọlọ́pàá mú wọn saudi ti wà fọ́stò nísìn pé kí wọ́n gbé kámẹ́rà káàkiri ẹgbẹ́ torí gbogbo ọgbà wọ́n rí wọn mú ti rẹ owó olówó níbi tí wọ́n ti ń se tọ̀wá olùwásí ní jàánàl bẹ́ta mathabata linnasi wa amna ìwọ́ wá ní káúfọ̀ ní ọjẹ̀ tí yíyà bọ́lọ̀mbá lẹ́kẹ́mì ọbalẹ̀ ní ọdẹ̀rù báyìí that's the implication olùwá ní jàánàl bẹ́ta mathabata linnasi wa amna báwa ti ṣe nù ẹni ọba wá tọ́nu ẹ̀tọ́ nǹkan mí kọmọ̀ ẹ̀sán rẹ̀ látàyé ń bí àtàlìkìyàmà ọlọ́nkọmọ́ sí wá lórí ibú o wàtẹ́kìbú mímọ̀kọ́mí ìbẹ̀rọ̀hìmà musọ́lá wàtẹ́kìbú mímọ̀kọ́mí ìbẹ̀rọ̀hìmà musọ́lá nínú tí a wíjò ní pé kìrọ̀ áti kùránì ń bẹ almutawa tíra tó ní ẹ̀rí tó sì ní kíni abdọ́wàbìtì àwọn àlà tí ìlà pé a ah, kẹ̀rá àlélé ìwíkú ilélé ara aláàrẹ mọ́ sọ fún àjọ náà mú ní kíní kọ̀gbọ́dọ̀ necessitate kẹ́ change structure alkùránì torí kẹ̀rá àkàn gbogbo kẹ̀rá àlọ́gbọ̀dọ̀ bá structure alkùránì mú ẹnu tí ó mọ̀ yàtọ̀ òun ní tí ò sí ní pílẹ̀ nígbàtà alkùránì sọ kalẹ̀ tí wọ́n ń kọ kalẹ̀ kí ni ò sí ngbà wọn wọ́n èé kàn mọ́ sórí ara lárúbáwá wọ́n èé sì wọ́ lárúbáwá ńgbò dípá múlù má láwọn èèyàn fẹ́ mọ́ wọ́n mọ́ pé jù ní táà wọ́n mọ́ pé bá ní sáà òun ni wọ́n dọ́gbọ́n pé á ẹja mọ́ kan mọ́ sí kìíní but initially bá alkùránì ti wá the first copy alkùránì tí wọ́n kọkalẹ̀ àti bá àti táà àti sáà bákanáà wọ́n mọ́ kọ̀ structure yẹn bákanáà òun ló fi jẹ́ pé kìrá but èyí tó affect pé àbíkápá kìíní ni kìrá yóò tó mú o nǹkan kí nǹkan kìí ṣe kìrá irú bí kìrá à méjì lọ wá ń bẹ̀ nínú kìrá à náàfẹ́ àti al'imamu ibn amirin rọ̀bí rahimahumallah a méjèjì ń táwọn kà ní wàtàkàzú mímọ̀ kọ́mi ibrahima musalla wàtàkàzú mímọ̀ kọ́mi ibrahima musalla àmọ́kẹ̀rá àtọ́ gbajúmọ̀ láyé ní ìsìn tí ń bẹ́nu kùránì tẹ́ni kọ̀ọ̀kan wá gbé lọ́wọ́ òun ní kíni wàtẹ́kìzù méjèèjì náà lọ wọlé nínú àwọn kẹ̀rá àmùtàwà tíra òun ni méjèèjì wàtẹ́kàdú mẹ́màkọ́mì ibrahim musalla kẹ̀rá à náfẹ́ àti tani ibn amir àmọ́ ríwáyà táwà gbé lọ́wọ́ torí ìyàtọ̀ ń bẹ láàrin kẹ̀rá àti kíni àti ríwáyà ríwáyà táwà ń gbé lọ́wọ́ tó gbajúmọ̀ láyé lónìí o ni ríwáyà ta ni hafs but kìráà ta ni asim asimu ga ló ni kìráà but ara àwọn tó gba kìráà yí wá lọ́dọ̀ ẹ̀ òun ní kíni hafs ni wọ́n fi mọ̀ pé bẹ̀rẹ̀ wáyà ti hafsin an asimin rahimahumallah مقام إبراهيم مصلى واتخذوا ìtúmọ̀ yẹn ni pé olúwa pàwà lásẹ̀ látàyà nàbí sọ̀lọ̀sọ̀lọ̀ pé ìtẹ́kìbò mímọ̀kọ́mì ibrahim musọ̀lá ayé tá ń pè ní mọ̀kọ́mì ibrahim ibi tó jú ẹsẹ̀ bàbá ńlá wa nàbí ibrahim wà nígbàtí ma ilé ọlọ́run ibi tí ó fẹsẹ̀ lé wọ́n sì preserve ẹ̀dùn ní òun là ń pè ní kí ni mọ̀kọ́ọ̀mú òun lẹ́ẹ̀tì orí tí wọ́n ti gbé sínú gláàsì lẹ́gbẹ̀ẹ́ kàábà nísìn fẹni tí bá mọ́ wo àbẹni ọba ti lọ gbọ́n tí ó ti lọ náà ọlọ́run ó ṣe nírọ̀rùn léyìí tí ó jẹ torí tọ́lọ́run tí è sẹ́pá kan màlú lọ bá fún àfẹ́ kìí àbí wọ́n mọ́ pè mí lálàájí èyí wọn òwúlò àmá hajji tí ó jẹ́ hajji dáadáa tí ó sọ́yàn dọ́mà aljanna ọlọ́run ọ̀rọ̀ zákọ̀ gbogbo wa ò àmì torí náà olùwà ní wàtẹ́kìrú min makọ́mí ibrahima musalla ẹkírùn láyé makọ́mọ ibrahim kìrá a asiminiya wà bẹ̀rẹ̀ wáyá tí hafsin wà gairihima kìrá a ibn amira ti náfin wàtẹ́kìrú ìyẹn ni pòun se hikaya lẹ́yìn ìgbà tí àsì ti sẹ pé ńgbà tó lúwa ti pa wọ́n láṣẹ pé wà tàkìrú ẹkẹrùn ún bẹ̀wò àwọn musulmi náà wà tàkàrú mẹ́màkọ́ọ̀mù ibrahim wọ́n sì ń kírùn láyé màkọ́ọ̀mù ibrahim náà kò sí tọ́ta kóra wọn nù méjèèjì